وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون السلام عليكم ورحمة الله وبركاته أرجو فلان با أترى عليكم كلام با àti orí ajẹ́jẹ́ tán ọlọ́run ọba fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé anabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà ẹ̀ gbogbo wọn lápapọ̀ onílà tọrọ àlékún kí ọlọ́run ọba àti orí ajẹ́jẹ́ tán ọlọ́run ọba fún bákan náà atọrọ fún gbogbo ẹni tí ó rin ojú ọ̀nà anabi sallallahu alayhi wa títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà gbogbo ẹni tó ń ṣe ẹ̀sìn annabi sallallahu alaihi wasallam gbogbo ẹni tó ń rin ìlànà annabi sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run bá orí àjẹjẹ tán ọlọ́run bá kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn náà akíra wa pẹ̀lú kíkí tí ọlọ́run bá alikiola tí ó sàlẹ́sà ní àárín àwọn kíkí pẹ̀lú kíkí tọ́lọ́run bá alikiola gbọ́lá fún láàrin àwọn kíkí tí ń bẹ òun náà ni pé àláfíà ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àti orí ajẹ́jẹ́ sọ ọlọ́run ọba kí ọmọ ọba ẹnìkọ̀ọ̀kan wa nǹkan tí a ń gbé ẹ̀wù lọ òun náà ni ọ̀rọ̀ la ilaha àwọn nǹkan tí ó so papọ̀ mọ́ gbólóhùn yìí àgbọ́yé gbólóhùn yìí kí ni ọlọ́run bá àlékè láfẹ́ ká gbọ́yé nípa gbólóhùn la ilaha illallah bákan náà àwọn ànábì ọlọ́run bá tọ́lọ́run bá rán sí àwọn ìjọ kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ látòrí ànábì Nuh alayhi salatu wassalam tí tó fi dórí ànábì wa Muhammad sallallahu alayhi wasallam kéne ìpèpè wọn kí ló dálé lórí kí ló túmọ̀ sí nípa la ilaha illallah nítorí pé gbogbo àwọn ànábì ọlọ́run bá pátá gbogbo wọn ni wọ́n pèpè sí kálímà yìí gbogbo ànábì ọlọ́run bá yányán gbogbo wọn pátápátá ní ọlọ́run bá àlékiọlá fi kálímà yìí rán pé kán lọ pe àwọn ìjọ wọn sí òun sì ní ìpèpè tó papọ̀ tó pa gbogbo àwọn ànábì ọlọ́run bá pọ̀ tí wọ́n yapa lórí ẹ̀ ìkìkì àwọn ànábì ọlọ́run ọba sí kálímà yìí sí gbólóhùn yìí kí ni àgbọ́yé tí àwọn ànábì ọlọ́run ọba fẹ́ kí á gbọ́yé nípa gbólóhùn yìí gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ gbólóhùn yìí kí làwọn nǹkan tí ó gbọ́dọ̀ rinlẹ̀ nínú ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀ kí làwọn nǹkan tá a sì gbọ́dọ̀ bá nínú ẹrú ẹni bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ gbólóhùn wọ̀nyí kí làwọn nǹkan tó yẹ sí pé èèwọ̀ ni tá a gbọ́dọ̀ bá nínú ẹrú ẹ̀ tá a bá ti bá nínú ẹrú èèyàn tó sì sọ pé òun sọ gbólóhùn yìí òun gba gbólóhùn yìí gbọ́ irú ẹni báyìí ọlọ́run bá àlékẹ́lọ́ yọ ọkọ rẹ̀ kúrò nínú àwọn tí gbólóhùn yọ sàǹfààní fún ọlọ́run bá yọ ọkọ rẹ̀ kúrò nínú àwọn ahlu la ilaha illallah àwọn tí wọ́n wà lórí la ilaha illallah ọlọ́run bá yọ ọkọ rẹ̀ kúrò náà eléyìí báyìí làwọn nǹkan tá à ń gbé yẹ̀wò naam ibi tá a wá dé òun náà ni ṣùrùkú láìláha illallah àwọn májẹ̀mú tí ń bẹ fún láìláha illallah májẹ̀mú tó gbọdọ̀ pé lára ẹni tí ó bá ń sọ gbólóhùn yìí kí a tó lè gbà wípé irú ẹni báyìí wà lórí láìláha illallah àwọn májẹ̀mú kan gbọdọ̀ pé lára ẹ̀ méje làwọn májẹ̀mú wọ̀nyí fàkàmà annali sọláti ṣùrùkù ẹgẹ́ bó jẹ́ sí pé ìran kíkí táwọn yẹn ó ní àwọn májẹ̀mú tó gbọ́dọ̀ pé lára àyàn kéèyàn tó lè máa kírun kọ́lọ̀ tó lè gbàrún yẹn lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ni la ilaha òun náà ní àwọn májẹ̀mú tó gbọ́dọ̀ pé lára àyàn ká sọ wípé ẹni yìí dúró lórí la ilaha illallah bó jẹ́ sí pé ààwẹ̀ gbígbà ó láwọn ṣùrùkù ó láwọn májẹ̀mú kan tó ṣáájú ẹ̀ tá a gbọ́dọ̀ rí lára ẹni tí ń gbàwẹ̀ ká tó sọ pé irú ẹni báyìí aláwẹ̀ ni ká tó kàkúnnú àwọn tí ó ní ládàá pé ó pa jíjẹ àti mímu tì bákan náà ó pa ìsúnmọ́ ara ilé rẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ ó pa tì àti gbogbo àwọn nǹkan tó lè ba àwẹ̀ jẹ́ ká tó lè takú pé ẹni bẹ́ẹ̀ ó jẹ́ni tó pátì tí ó sì ní dáadáa lórí àwọn iṣẹ́ wọ̀nyí ó láwọn májẹ̀mú bẹ́ẹ̀ lẹ́ni la ilaha illallah ó lẹ́ láwọn ṣùrù tó yẹ sí pé ó gbọdọ̀ pé lára tó bá ń sọ gbólóhùn yìí àwa láwọn májẹ̀mú wọ̀nyí méje ni wọ́n tí a bá rí mẹ́fà lára yẹn tí mẹ́fà tó dúró dédé nínú àgbọ́yé yẹn tó dúró lára yẹn ẹyọ ka péré náà ló kù táàrí lára rẹ̀ irú ẹni báyìí òkè ṣe mùsùlùmí kò sí lórí la ilaha illallah àfi kí méjèèje àwọn májẹ̀mú yìí kó pé lára yẹn síwájú ká tó lè ẹni báyìí o la ilaha illallah tí ń sọ yìí yóò wúlò fún la ilaha illallah tí ń sọ yìí yóò ṣàǹfààní fún kátó lè kákúnnú ìjọ la ilaha illallah àwọn májẹ̀mú méje lágbọ̀rọ̀ rí lára ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni al-ilmu al-munafi lil ẹni tí ó bá ń sọ gbólóhùn wọ̀nyí gbólóhùn la ilaha illallah yìí májẹ̀mú tó gbọ́dọ̀ wà lára ẹni tí ó ń sọ gbólóhùn yìí ká tó lè gbà wípé nínú àwọn ìjọ la ilaha illallahu lọ́wà ó ní pé al-ilm irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ mọ̀túmọ̀ tí ń wí lẹ́nu gbólóhùn yẹn ó gbọ́dọ̀ mọ̀ kí lọ́lọ́wọ́ bá wa ọlá ń pè wá sí nínú gbólóhùn yẹn kí lọ́lọ́wọ́ bá fẹ́ ká gbọ́yé nínú gbólóhùn yẹn ó gbọ́dọ̀ mọ̀ tó bá wá mọ̀ ìtumọ̀ rẹ̀ tó sì dúró lórí ẹ̀ al'ilmu almunafi lil jahli èyàn gbọ́dọ̀ ma ìtumọ̀ gbólóhùn náà eléyìí báyìí a ti sàwọn àlàyé tó pọ̀ lórí ìtumọ̀ gbólóhùn yìí tí a wá rí ìmọ̀túmọ̀ gbólóhùn yìí lásán kò tó bí kò ṣe pé lẹ́yìn tí ẹ bá mọ̀túmọ̀ rẹ̀ tán kó wá fi gbólóhùn náà rinlẹ̀ pé kó wá fi ìtumọ̀ yẹn rinlẹ̀ fún Ọlọ́run ba in tó sì gbé in rẹ ìran kejì torí pé gbólóhùn yìí gẹ́gẹ́ bó ṣe ní ṣùrù gẹ́gẹ́ bó ṣe láwọn ta ní méje ní náà ló ní arkan ó ní àwọn erigun <coughs> gẹ́gẹ́ bí ìrun náà ṣe ní arkan tí ìrun ní àwọn erigun nínú ẹni ilé fi wọ̀ọ́rún nínú ẹni ká dúó nínú ẹni ká dúó kírun nínú nínú ẹni ká fatiha nínú erigo nínú ẹni ká rùkú rẹ̀ nínú orígun ọ̀rọ̀ lọ́wà nínú ẹni ká farabalẹ̀ nígbàtà bá rùkú rẹ̀ nínú ẹni ká dìde kó lórí rùkú rẹ̀ nínú ẹni ká farabalẹ̀ nígbàtà bá dìde yẹn tán nínú ẹni ká forí kanlẹ̀ nínú ẹni ká farabalẹ̀ ńbẹ̀ nínú ẹni ká sírí sókè ká jókòó ká farabalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà orígun ọ̀rọ̀ ṣe àìmúkanwá nínú àwọn erigun òrùn wọ̀nyí tẹ́yẹ̀ bá fi lè tí kan bá fi lè kó ayẹ tí kan bá fi lè tí kan bá fi lè dúó nínú àwọn erigun yìí wallahi irú ẹni bẹ́ẹ̀ ò nírun irú ẹni bẹ́ẹ̀ ò kírun fún bí àpẹẹrẹ sí èyàn tó lóhun kírun àmọ́kọ̀wá lọ kò sí rukú rẹ̀ ẹ̀dá kò sí ìrun kí àbẹ́yàn tó fẹ́ kírun sí tí ó ka Suratul

ní mo sọ sípò pé ìtumọ̀ rẹ̀ nìkan kí yẹn mọ̀ túmọ̀ rẹ̀ àmọ́ kọ́ máa fi ìtumọ̀ yẹn rinlẹ̀ kò tó o ní pé àwọn ànábì ọlọ́wọ́n bá wọ́n ṣiṣẹ́ lórí àwọn àlùmọ̀ wọn débi pé àwọn àlùmọ̀ wọn gbàgbọ́ yé tí wọ́n ń pè wọ́n sí ẹwà wọn ju ànábì Nuh wọ́n sọ bá ànábì Nuh pé ìlà ànábì Nuh wọ́n à ajitana lina'budu allaha wahdah wa nadharu ma kana ya'budu aba'una wọ́n ní ṣé n tó gbé wá fún wa ṣé n tó ń pè wá sí kẹ́lẹ̀ bá wọn kí wọ́n gbọ́ yé dáadáa wọ́n ní ṣé nǹkan tó ń pè wá sí ni pé lina'budu allaha wahdah pọ́lọ́wọ́n bá nìkan ni ká máa fún ní ìjọsìn ká máa jọ́sìn fún ṣé n tó ń pè wá sí nìyẹn ẹ̀rì kí wọ́n gbàgbọ́ yé ìtumọ̀ nǹkan tánàbí inú hùn pè wá sí yẹn pé àjìtánà ṣé n tó mú wá bá wa ṣe ń tó mú wá bá wa ní pé lina ibuda allaha wahda pọ́lọ́wọ́ bá allah ó nìkan ní ká máa sìn wà nadharu ma kana ya'budu aba'una gbogbo táwọn bàbá wọn sìn ká pátì ṣe tó ń sọ fún wa nìyẹn ṣàfikún tí wọ́n la ilaha illallah bẹ́ẹ̀ nìyẹn pé ọlọ́wọ́ bá ní kán ní ẹ máa jọ́sìn ẹni pé wọ́n gbàgbọ́ yí ẹ̀ tó wọ́n ti bẹ́ ṣe gbàgbọ́ yí ẹ̀ yẹn pé n tálẹ́bì núhù sọ fáwọn nìyẹn sọ sọ wọ́n di mùsùlùmí nígbà tó yẹ sí pé wọ́n ya rí pé à ah, tó bá yẹ pé lè tó gbé wá nìyẹn àwọn olè gbà káwá máa jẹ́ sí pé àwọn tá a ti ń sìn à ah, síwájú kó tó dé káwá kọ̀ọ̀kan wá ní kápá ogun ọtí ọlọ́run nìkan ni ká máa sìn à ah, bàbá ń wá bàbá ń wá náà ni bàbá ń wọ́ bá ń wá sọ ọlọ́run àà ọlọ́run nìkan ò lè gbọ́ gbogbo wa ọgbọ̀rọ̀ ní àwọn ọlọ́run kọ̀ọ̀kan fún bùkátà kọ̀ọ̀kan ẹgbẹ́ bá wa náà lónìí ẹgbẹ́ bá ṣe lọ́lọ́run kọ̀ọ̀kan fún bùkátà kọ̀ọ̀kan tá a bá ń sàárẹ̀ alọ́lọ́run tá a mọ́ lọ ń bá o ẹ mà a àtàwọn torí pé gbogbo tí èyàn bá ti lè gbára lé lẹ́yìn Ọlọ́run Ọba pípọ̀ òun ni ó dáàbòbò yàn òun ni ó sọ yàn òun ni fún yàn lálàáfíà òun ni fún yàn lárísìkí gbogbo tí èyàn wá òun fún yàn yàtọ̀ fún Ọba ẹbọ ni báwa náà lónìí tàbá fẹ́ ta kíní kan sáájé wá kíní kankankan ọlọ́run títí títànù ọlọ́run àwọn onímọ́tò ńkọ́ àwọn tí ṣiṣẹ́ rí ńkọ́ Ògún ọlọ́run àrá ńkọ́ Ṣàngó àbí ọlọ́run omi ńkọ́ Ọya àti lọ bó ń kálukú náà se lọ́lọ́run yàtọ̀ fún yẹn náà ẹlòmí lè sọ àwọn tí wọn náà ń pè lẹ́yìn ọlọ́run yẹn ebẹ́ dàbí ìtàwọn táǹkà ilẹ̀ la ogún ẹ̀dá ni Ṣàngó èèyàn ni Ọbàtálá ọba tó sà Ifá gbogbo àwọn eléyìí báyìí èèyàn ni wọ́n Ọya Ọ̀ṣun èèyàn ni gbogbo wọn wallahi àwọn èèyàn wọ́n sì rí wọn lálágbára nígbà tí wọ́n ń bẹ lé ayé náà fi pé áà àwọn eléyìí alágbára ni wọ́n béèyàn bá wà nǹkan dọ́dọ̀ wọn ó yẹ ká lè ṣe fún yàn tó lálágbára ni wọ́n wọ́n sì àwọn agbára kan hàn wọ́n nigbata wà ní ayé tó fún pé àkíkà ẹ̀yin jù bi ẹgẹ́ bí àwọn kan náà ṣe ń ṣe àwọn agbára wá lọ́nà ti dán tàbí pé àà ah, ṣé wúyé bá ti wòlíì lágbájá ah, àfàìdọ́dọ̀ rẹ̀ ní bùkátà yóò àbáwọn nǹkan tó gbélé wa lọ́wọ́ bó yóò ká ni bóyá kíní kẹrin tó yẹ sí pé a ti rí i pé idẹ́ yẹn ń ṣiṣẹ́ lọ́nà ṣètọ́ lọ́nà èṣùrí jíjẹ kó ní pé kí ní o ogun tí ó jẹ́ ewé rẹ̀ lókù kan o so ẹ bá ní sí so yọ́ sàntọ́ ń jẹ́ fún ọ dáadáa gbogbo àwọn ilé ìbáyìí wallahi ẹbọ ni so kẹ́lẹ̀ bá ń pa wọn tí àwọn ànábì náà bá ṣiṣẹ́ wọ́n jẹ́ iṣẹ́ yẹn wọ́n rí jẹ́ débi wípé àwọn tí wọ́n ń jẹ́sẹ̀ yẹn fún gbàgbọ́ yé tó ń pè wọ́n sí wọn kẹ ní pé ajitana lina ibuda allaha wahdahu wa nadharu ma kana ya'budu aba'una tó tí n tó gbé wá fún wa tí n tó ń pè wá sí kò lè bá mi pa gbọ́ yé òun náà ní pọ́lọ́hun nìkan òun ní fún gbogbo táwọn bàbá ń gbogbo àwọn bàbá wa wà jẹ́dán àbá àná ẹgẹ́ bá ṣe báwọn bàbá wa tó ń ṣe yẹn ṣe máa rí tí tó ń fún wa nìyẹn ó sí pé kéèyàn gbàgbọ́ iye rẹ̀ kò tí ì tó àfi kéèyàn jẹ́ pé àgbọ́yé tó ń tó ọmọ bó sì yẹ kó rí náà rí mú wá fi orílẹ̀ pé ọlọ́run ní kán náà lámọ̀ jọ́sìn fún a sì ní jọ́sìn fún kankan míì mọ́ yàtọ̀ fọ́lọ́run bá àwọn ìjọ anábì Muhammad náà sọ fún anábì pé aja'ala al-alihata ilahan wahida ìrẹ́ anábì ṣé in tó ń pè wá sí ni pé gbogbo àwọn ọlọ́run ọba tá à ń ṣe pátápátá kágbà gbogbo ẹ̀ tì káwá gbà fọ́lọ́run ọbẹ̀ yọ kan ṣoṣo kọjẹ́ pẹ́lọ́un nìkan yóò nǹkan nìkan láàmà jọ́sìn fún à inna hadha la shay'un ujab so nílé tọ́ ń sọ ìkéǹkẹ́ ìmọ̀lú àwọn ọgbọ́rí o àà kápá gbóntánsì tí pẹ́lọ́un kan ní gbogbo wa láàmùwá kó lọ bá ó sì lọ́lágbára láti gbogbo bùkátà yìí aláwọn ọlọ́run tó pọ̀ gan bùkátà wọ èbíyá kódà táwọn lára bá rìnrìn àjò wọn lọ́lọ́run tí máa ń sọ wọn dàbídù nífa dàbídù lọ́lọ́run náà ó ah, mọ̀rún ó níbi táwọn ń gọ̀dé lásìkò jahiliya táwọn bá ń lọ sí ìrìn àjò àwọn wà fi dàbínù àwọn wà fi mọ èrè òun wà lọ lọ́hun tí wọ́n máa sọ àwọn lọ gbogbo tí ìrìn àjò yẹn táwọn bá wá sí ìrìn àjò yẹn tí ìrìn àjò yẹn bá wá gùn kọjá báwọn ṣe rò pé ìrìn àjò yẹn ò tó gbogbo táwọn kó dání jíjẹ dé mímu ti wá tán sàgbẹ́tì nǹkan táà ń jẹ bá tán nǹkan táà jẹ náà kọ́mọ́sà fíra ni táwọn bá wá jẹ gbogbo táwọn ń jẹ tán tẹ́mi wá mẹ́yọ àwọn olójú àwọn òpin àà ah, ṣe bí dàbínú náà láì ṣe kìíní yìí dàbínú náà láti ń jẹ ẹ̀já jẹ́ ọlọ́run ti ń sọ wọn ọlọ́run ní àjò wọn wàláì fúnra wọn náà wọ́n èso padà jẹ wọ́n tó ń jẹ ọlọ́run wọn subhanallah wàláì wọ́n mọ̀rún ní tó ń ti bẹ́ẹ̀ wàláì làákàyè ọpọlọ àwọn òsì àti tó bá léèyàn lajú láyé àti islam ní máa ń láyàn lójú wàláì islam ní máa ń jẹ́ kéèyàn máa ẹ̀tọ́ ọlọ́run ọba yàtọ̀ fún téèyàn islam ní máa ń ṣe tàhírù yàn ní máa ń liberate yàn islam ní máa ń yọ̀yàn kó lóko ẹrú tẹ́ẹ̀fì ní máa ń ṣẹrú sí ẹ̀dá yìí tẹ́ẹ̀fì máa ń ṣẹrú sí ọba tó lẹ́tọ̀ọ́ kéèyàn ṣẹrú sí tẹ́ẹ̀ ní máa ń ṣẹrú ẹgbẹ́ tẹ́ẹ̀ tọrọ kọ́bọ̀ tó yẹ kẹ́ máa fi jẹun tẹ́ẹ̀ ní máa kó lọ sọ́dọ̀ àwọn kan torí pé ẹ̀

eléyìí báyìí ìtumọ̀ la ilaha illallah ni mo sọ pé ní rúkúnù méjì gbogbo ẹ̀ríkẹ́ tó bá fẹ́ gbọ́ ìtumọ̀ rẹ̀ yé erigun méjèèjì erigun alákọ̀ọ́kọ́ ni pé la ilaha erigun alákọ̀ọ́kọ́ ń jẹ́ kó yọ pé kò sí ẹnì kankan tí a gbọ́dọ̀ máa jọ́sìn fún àyàfi orígun ẹlẹ́ẹ̀kejì àyàfi nìkan orígun alákọ̀ọ́kọ́ ń jẹ́ kó yọ pé ìjọ́sìn ọ̀tọ́ fẹ́ nìkankan o orígun ẹlẹ́ẹ̀kejì wá ń fi tálẹ́ni náà jẹ́mọ́ Allah agbọ̀dọ̀ gbọ́ yé bẹ́ẹ̀ ẹni tó bá gbọ́ yé báyìí tó mọ̀ túmọ̀ la ilaha illallah báyìí tó wá fi rinlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ tí ó sàyì màkan títúmọ̀ rẹ̀ kò sàyì gbọ́túmọ̀ tí ń wíyé ó gbọ́ yé ó dẹ̀ wá fi rinlẹ̀ bẹ́ẹ̀ pé tí mo gbọ́ yé yìí pọ́lọ́ nìkan ní ma fún níjọsìn yìí pé ó ti dèèwọ̀ fún mi tí n bá ti wí gbólóhùn yìí kí n tó wá máa jọ́sìn fún nǹkan míì yàtọ̀ fọ́lọ́hùn tó bá ti lè gbà tó fi rinlẹ̀ bẹ́ẹ̀ májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni ẹ̀jẹ̀ máa irú ẹni báyìí nínú májẹ̀mú méjèèje májẹ̀mú alákọ̀ọ́kọ́ ti dúró nìyẹn al-ilmu al-munafi lil-jahli èyàn gbọ́dọ̀ gbọ́tùmọ̀ in ti wúyé kó sì dúró lórí ìtumọ̀ yẹn kó fi rinlẹ̀ bẹ́ẹ̀ eléyìí báyìí ni ó máa gbé kúrò

májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì aliyakinu almunafi lishakki aliyakin ìmàlòun náà àmẹ́yìn ma yẹ̀kínù òun tó lágbára ju ìmà lásán lọ kí náà pè ní yẹ̀kín òun ni àmàdájú sáká kíyàn mọ̀ nǹkan kíyè méjì mọ́ wá sí nínú nǹkan yẹn pé àà alékiní iṣẹ́ kò síbi tẹ́ ẹ ti lè sọ dúdú lélẹ́yìí ó yé mi bẹ́ẹ̀ kó yé mi kó wá clear sí mi pé àà kódà gbogbo bí tẹ́ bá gbé mi dé gbogbo bí tẹ́ bá gbé mi dé láyé mo mọ̀ pé dúdú lélẹ̀ ó sì dá mi lójú bẹ́ẹ̀ kódà kò sí nǹkan téèyàn lè sọ tó lè fi sọ fún pé kìíní yé ṣe dúdú mọ́ ìtàpẹ̀lú yẹ fi nù àmọ́ kí a rẹ̀ kìíní yìí ó sì wá jọ dúdú o àti wá mọ̀ báyá dúdú náà ní àbí funfun o well dúdú náà ní sì máa ń rí báyìí o ó sì padà lè jẹ́ funfun o wàláì kìí ṣe mà nìyẹn eléyìí náà ń pè ní ṣákù iyèméjì iyèméjì nìyẹn ṣe wọn náà dáhùn kò gbọ́dọ̀ sínú yẹn nínú màtá gbọ́dọ̀ ní sí la ilaha illallah kò gbọ́dọ̀ sí yẹn mẹ́ ṣe bá nísì tí ẹlẹ́ni tó bá ní ṣákù ẹni tó bá ní iyèméjì irú ẹni bẹ́ẹ̀ dúró dédé irú ẹni bẹ́ẹ̀ ní ṣòro àbí ní ó rẹ̀ ní kẹtẹ́nu rẹ̀ dùn tí ó sọ fún pé kí ní ìfùfò ní ọ̀rọ̀ ìbílẹ̀ tí ń rò bẹ́ẹ̀ náà pé <laughs> èmi ò pé dúdú ni sá èmi náà ti ń ròó náà pé ó dúdú náà ni torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí kí ni kò dúró ní kò mọ́ kí ni àwọn bẹ́yẹn kan bá dé nísìn bẹ́ẹ̀ni tó nímọ̀ tó bá ní dúdú ní tó bá ní funfun ní kí ni yóò dé àwọn ah, wá wá má fi làákàyè ní ṣeré àkílódé bọ́ọ̀lẹ́ lè ṣèwájọ dúdú bọ́ọ̀lẹ́ ṣèwájọ funfun kò sí tó lè sọ láyé máa lọ àmọ́ àwọn mùsùlùmí tí ò ní yẹ̀kínù lórí la ilaha illallah wàláhì òun lẹ́nìkan ó dé nítorí pé ó ń sàárẹ̀ torí pé ń síkì ẹnìkan ó dé yóò lọ́dọ̀ Jésù ní ìgbàlá wa ọ̀fẹ́ ní ìgbàlá kíni kíni jésù a kiri sóre jésù tí ó ṣe kíní kan jésù tó ẹgbẹ́ gbogbo sóró ló lè múṣẹ́ jésù tí ó rí ayé ká ayé fẹ́lẹ́ gbèrìdì látọjọ́ yìí jésù tẹ́ ń wí iṣẹ́ tó ní yóò wò wọ́sẹ̀ kò rí yí ká ayé fẹ́lẹ́ gbèrìdì látọjọ́ yìí o jésù tí ó rí ojú ọba dára là tó fi kú ẹjẹ́ rẹ̀ sáà wà láì

jésù tí ọ bá yẹ parí chọ́ọ̀tì yín látọjọ́ yìí àìmọye chọ́ọ̀tì lọ́jẹ́ sí pé wàláhì bí ìkórè bí mẹ́fà ni wọ́n ti ń gbówójọ tán gbówójọ tẹ́ sí pé wọ́n kan jí abala kan náà àìmọye chọ́ọ̀tì ni wọ́n ti tọ́yẹ́ pé wọ́n kẹ̀kẹ́ pààrùn lásán àbí tọ́ bá yẹ wọ́n máa kọ́ ilé máa lára díẹ̀ jésù tí ọ bá yẹ tí ò rí lo ní yọ́ sátọ̀ ìṣòro báyìí níhùn sí ìṣòro kéyìn àbọ́dọ̀mọ́ yìí bí chọ́ọ̀tì ń ṣe rí yẹn pásọ̀ yí tí síkì ń bẹ ní jẹ́nà hospital jésù orí ìwòsàn lẹ́ gbé lọ sí hospital àà kọ̀yẹ́ wà láìta láì tó bá jẹ́ sí pé bá ń sí ni ká mọ́ hospital kọ̀yẹ́ kí kírísẹ̀ nìkan kan ah, tó pé jésù yẹ kó mú wọn láradá àbí jésù tí ń lajú afọ́jú tí ń wà dẹ́dẹ̀sàn jésù akirisore jésù nasareti kí lẹ́wọ́n lọ́gọ́ nígbàtí jésù ń fún yín àwọn ò ní pẹ́ mùsùlùmí wàláì ọpọlọ mùsùlùmí ò ní pé pé àìmọye kírísítẹ́nì lọ yàgàn wàláì mọ̀ fọ́lọ́bà búra àìmọye kírísítẹ́nì lọ yàgàn àìmọye kírísítẹ́nì ní dèdèrè tí ó rí àìmọye kírísítẹ́nì ní fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ẹ̀yìn ẹ̀wọ̀ ẹgbẹ́ yín ẹ̀wọ̀ olé ẹ̀wọ̀ ṣé wà kírísítẹ́nì tó wà lẹ́gbẹ̀ẹ́ yín lówó lọ́wọ́ ni ẹbí tó ń pa wá ní nàìjíríà <laughs> ni ìwá náà mú wọn tí wọ́n tó wà sọ pé ìwọ pé ìwọ níṣòro tó wọ́n níṣòro níṣòro sí kí wọ́n bí máyà ni ìṣòro tó pé kò lè fẹ̀ dálẹ̀ abẹ́yìn ọmọ pé ká jẹ ká mú gan ẹmọ̀ pé ṣòro ni bí ẹ bá ṣòṣòro ó yẹ ká jókòó sílé wa kó jẹ́ máa bọ́ wá kọ́mù jẹ́ máa bọ́ọ̀lẹ̀ wá bá wa ní bá ti ń dààmú táwọn ìṣòro ní ìtànpẹ̀ ní ṣòro ìtọ́ bá ti lè nìyàn lára tó yẹ pé kìí ṣe pẹ̀lú rọrùn lèyàn rí tán pé ń ṣòro nu àbí kí ni dẹ̀bí lè jẹ́ ṣòro ìṣòro tó ń pa àjọ ń sùn àjọ ń tí ní tẹ́yìn tó bá fi ṣòro kan pé ìgbàgbọ́ rẹ̀ ni ó ṣàlàyé fún wa ẹ̀rí ni ó mú wa mọ́ fi ṣòro pìtì ìṣòro máa ń bọ́mẹ̀ dé èèyàn ṣòro máa ń bà jí ni

kó ṣe kí ní kan yóò máa wọ́pẹ́ àtòtọ́ ah, ni o ọ̀dà ah. pípa àwọn kírísítẹ́nì ọ̀dà pípa àlà ń bẹ̀rẹ̀ ọ̀nà wọn tòótọ́ gbàtọ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kìí ṣe ẹni tó kó ní yẹ̀kí àmàdájú kò sí fún bí àmàdájú bá ń bẹ fún yàn wallahi lazim ọlọ́run ló ní gbogbo ẹ̀ wàláyọ̀ ọlọ́run lónìí àtọ̀dọ̀ ọlọ́run bá ní gbogbo ẹ̀sí ti ń wá ọlọ́run bá ló lè fún èèyàn ọlọ́run bá ló lè gbà kúò ọlọ́run bá nìkan ni a gbọ́dọ̀ gbọ́ ọlọ́run bá yédépo bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ọwá gbọ́dọ̀ rinlẹ̀ lórí ẹ̀mí wa ní ti pátápátá wàláyọ̀ àwọn èèyàn ọlọ́wọ́ bá sàánú wa ní wallahi lórí ọ̀rọ̀ ààrẹ nífà lórí ọ̀rọ̀ ààrẹ kódà yìí kan sí tètí ọ̀kẹ́ níjẹta níjẹrin nìkan dé tí gbọ́ mi tán pè mí lánàá yìí káyì tó dé tí mi náà tó wá bá mi náà lórí ọ̀rọ̀ pé kìíní náà ni ẹ̀hùn wá máa fáwọn èèyàn ọmọ kékeré ń tọ ẹ̀jẹ̀ ọmọ kékeré ni pọmọdún mẹ́wàá rárá tí wọ́n wá gbé lọ sọ́spítù wọ́n rí tọ́jú wọ́n ṣe tẹ́ẹ̀sì wọ́n ṣe gbogbo ẹ̀ pé àwọn àti ìgbẹ́dọ̀ sọ́spítù bí tí àwọn ti rí tí ń ṣe gẹ́gẹ́ tẹ̀tígbà tó gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tí wàhálà bá tí àìsàn bá ti bọ́ mẹ́yàn báyìí ẹ̀mí rẹ̀ máa ń jákò lọ́nà náà ní tí ó ma wá ní pé àwọn kan tí ó ṣe dán fún tí nǹkan yóò fi tètè kú ò tẹ́gbẹ́ nǹkan tó mẹ́rin máa wà nù wọ́n ni wọ́n ti gbé wọ́n ti ẹni tí ó wá fẹ́ kán ṣẹbọ lọ́wọ́ pè mí wọ́n ni tóun fi pè mí tóun fi pèsè mọ́ mọ́ ogun tí ń ṣẹlẹ̀ yẹn ó ní wípé wọ́n ti wá rí ẹnìkan dá wọn lóògùn kan ẹ̀mọ nǹkan tẹ́ni ẹ ni ó ní wọ́n lọ mú káfúrà wọ́n wà tẹ ìjì ogbè ye wọ́n wà tẹ ìjì ogbè yẹn sí káfúrà yẹn ọwá ní wọ́n wà rò papọ̀ mẹ́pọ̀ pa ọmọ ìnáwó máa tọ́lá ìjì ogbè sí káfúrà a mùsùlùmí ń tẹ ogbè èèyàn àwọn fá ni wọ́n máa ń pè léjì ogbè fá náà máa ń tẹ̀ yóò wá tẹ̀ lẹ́ni wá pè mí pé ha so òun sì ti wí fún wọn àmọ́ bẹ́yàn bá rí nǹkan tí ó fi pààrọ̀ fún wọn kò lè wọ̀n wọ́n létí pé ṣe mọ́ máa ogun nǹkan yìí wọ́n ni èmi ò mọ̀ àmẹ́jẹ́ túbọ̀ bèèrè lọ́dọ̀ àwọn tó bá nímọ̀ nípa ogun súnnà alhamdulillah àṣẹ́mi náà padà ní èmi náà padà ní mo padà níbi tí mo ti kọ àwọn ògùn yẹn sí tọ́jú ògùn súnà tó mo padà wá pè mo padà wá sàlàyé fún nígbà tí wọ́n ń bí pé ǹjẹ́ wọ́n ti ṣe ó ní wọ́n ti ṣe ẹ̀rí nǹkan wọ́n ti padà tẹ ìjí ogbè ọmọ ní ti ńlá láti gbà yẹn láti jẹta kètí ìgbádùn o wallahi kètí ìgbádùn wọ́n ti ṣẹbọ bí nǹkan ṣe rí láwùjọ wa nìyẹn kò sí nǹkan tó fà á ní pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàláì kò sí yẹ̀kínu fún wọn lórí ẹ̀sìn lórí láìlẹ̀ lọ́mọ wàláì kò sí yẹ̀kínu kò sámà dájú wọn àmọ́ lọ́wọ́ bá kó rinlẹ̀ gẹ́gẹ́ bó sì yẹ kán máa wàláì ló jẹ́ pé tí wàhálà kékeré bá dé báyìí ẹnìkan náà òun náà wá wà nù pọ́blẹ́mù kan lánàá náà wá tó ní ẹni ní bọ́dà kan tó wá jẹ́ tẹ́ni wá jábùrù bàbá rẹ̀ wá mú wá sọ́dọ̀ mi bọ́dà kan ni ẹni tí wá ní wàhálà tí wá ní sórí wá jẹ́ àbúrò bàbá bọ́dà yẹn brọ́dà yẹn wà mú aṣọ́dọ̀ mi pé nǹkan bá bàbá ní ń sẹ́ni ẹ̀ ní àwọn nǹkan tó ní agbára ní àwọn àrùn àwọn àìsàn tó lágbára náà tó ti wá lọ sọ jútù káàkiri káàkiri káàkiri tó yẹ pé ó ti ṣe oríṣiríṣi àwọn àyẹ̀wò wọ́n ní àwọn òrí nǹkan tí ń ṣe ẹgbẹ́ yìí sì ni ti ń gbóná gẹ́ tó yẹ pé tí ó bá bẹ̀rẹ̀ sí máa gbóná báyìí tí ó máa yọ heat àwọn kírísítẹ́nì tí wọ́n ti gbàdúrà fún dáwó pé èyàn wá ń gbọ́ pé ẹnìkan gbóná ó ti lọ sí sẹ́yìn ó ti lọ káàkiri káàkiri wọn nínú òyìn fún pé bàbá kan mẹ́ǹbì kan tó gbóná àti kó débẹ̀ kètí ìrìwò sẹ̀dọ̀ ní o ó ti sí ọ̀pọ̀lọpọ̀ ẹbọ látẹ̀kọ́ ló ti wá sí lọrin látẹ̀kọ́ ní tí wọ́n ń káàkiri báyìí tó bá ti gbọ́ pé bàbá kan tó bá ti gbọ́ ó lé lé lé lé ọba lé kó lẹ́gbẹ̀ẹ́ nígbà tó lé ọba lé sí gbáyà fàdáyé <laughs> ó ní nígbà wá lé sí bàbá bàbá tó yẹ pé wọ́n ní láti fún nígbà wá lé sí àti pẹ̀lú ìjẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ àti ìjẹ <laughs> ọba ọba tó ọba kan fún pé bàbá náà nígbàtí ó tó lọ sọ́dọ̀ ìyẹn náà tún lé lé lé lé ìyẹn bá tún lé kó láyà ó tún lé padà sẹ́gbẹ̀ <laughs> ó ní nígbà tó tún lé padà sẹ́gbẹ̀ ẹ ti wá rò kó tẹ̀ tó wá burú ju bó ṣe wà lẹ́gbẹ̀ẹ́ ní lọ́tẹ́lẹ̀ ni wàláì bí wàhálà ṣe ń bá ọmọ ìdé nìyẹn yẹn kọ́lọ̀ lákó sàrùn wàláì tí wàhálà bá dé báwọn èèyàn wá rí báwọn èèyàn o àwọn èèyàn ń sàárẹ̀ àbáwọn èèyàn rọmọ bí àbí ṣòro kan bá dé báwọn èèyàn ẹni tó dúó dédé ẹni tí yẹ kínú mẹ fún lórí ẹ̀sìn Allahi láàfin ọlọ́run ó sàánú wa ni so nǹkan yẹn àwọn mazahiru àwọn tá ma rí táàfi mọ̀ yí àà ẹni yìí kò sí yẹ kínú fún ni ẹ kò sí àmàdájú fún ó ń ọba tẹ́lẹ̀ náà ó ń gbogbo nǹkan ó ń ìjẹ́ ọlọ́run torí pé bẹ́yàn bá dáwò tí kéyàn bá ṣe yè méjì lórí ìníkapá lórí gbogbo nǹkan ọlọ́run ọba téèyàn ṣe yè méjì lórí ìjẹ́ ọlọ́run ọba ọlọ́run èyàn sì máa wùyàn ibi kódà kéyàn kú lẹ́ni tí ìnira ń bẹ fún kó sì lọ bá ọlọ́run ọba pàdé lẹ́nu tọ́lọ́run ọba yọ́nú sí ó dóore fún ju pé kó máa ṣẹbọ láti máa wáwòsàn lọ tí mo sọ fẹ́ ni lánàá nìyẹn mo ní wàláhì kẹ́ẹ̀kú lẹ́ni tí

kọ́lọ́wọ́ bá àlékẹ́lẹ́ wá fún yín ní wòsàn ọlọ́wọ́ bá ní ó fún yín wòsàn o nídìí tẹ́ lọ yẹn bẹ́ẹ̀ bá ti wá lọ síbẹ̀ tọ́lọ́wọ́ wá fún yín ní wòsàn bẹ́ẹ̀ yé ti lẹ̀ mọ́bẹ̀ yẹn láyéláyé nìyẹn kò sí tó ṣe yín láyé ibi tẹ́mi yọ lọ nìyẹn pé ah bàbá yìí lówó mi sàjọ kan bàbá yìí ló ṣe kìíní kan borí bá ẹ mọ̀ fáwọn kan bẹ̀rẹ̀ pé kódà bí wọ́n borí bá ń fọ́ wọn lásán àbí wọ́n bá kan sùn wọn lálà kan tó bá tají lóru wọ́n pè náà bàbá nìyẹn bàbá yẹn wọ́n pè náà bàbá rẹ̀ pé bàbá eléyìí tẹ́ mo tó rí lójú oorun yà ah, á ah, ah. ọmọ wọn kì í kú lójú ọwọ́ bẹ́ẹ̀ lọ́mọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀ à dédèrè ọmọ ẹ̀mẹ́yọ ọmọ wọn ló ti kú dànù dànù ẹ̀mẹ́yọ ọmọ ẹsẹ̀ tó ti kú àtẹ̀sẹ̀ gan àtọ́mẹsẹ̀ àtẹ̀tọ́ lẹ́sẹ̀ gbogbo ọ̀bẹ̀rẹ̀ kìámà àti gbogbo ẹ̀ gbogbo yẹn yẹn àtọ́mọ ká àtọ́mẹsẹ̀ àtẹ̀tọ́ lẹ́sẹ̀ àti gbogbo ẹsẹ̀ gangan gbogbo ọ̀bẹ̀rẹ̀ kìámà láti lọ pàdé ọlọ́run wọ́n á ní gbàdọ̀ lọ́ọ́ àwọn èèyàn sí lórí la ilaha illallah o àwọn èèyàn sí lórí la ilaha illallah kò dẹ̀ sí nǹkan kan ju wípé wọ́n ma ẹ̀sìn yìí gan ẹyẹ bó ṣe ẹ̀ká mà ìmà àmàdájú tó yẹ kí wọ́n ní kò sí kò ní ní sí kò sí rárá a kàn bẹ̀rẹ̀ sí máa kírun gẹ́gẹ́ bí mùsùlùmí náà là ń kírun lọ abáwọn bàbá wa tó ń kírun a ti wọ́n ọmọ àlè ní ètẹ̀lé lànà bàbá rẹ̀ àbí ebi náà là ń kírun ebi náà là ń kírun tẹ́tẹ́tẹ́ bọ́ yá àgbọ́yé kan ló débẹ̀ ẹ tí ọ̀nà sáà ló fi jásí pé tí wàhálà bá dé ẹni tí ò ságbọ́yé fún kí lẹ rò yóò ṣe náà pàápàá jùlọ àwọn obìnrin àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí yàn wàláyé téèyàn ní kakún wọ́n dẹ̀ sọ́ di bàbàrà mẹ́yàn lọ́wọ́ níjọ́ kan mo wà ń pàtà mo wà rí pé ha àgbákò ti dé àgbákò ti dé nígbà táwọn àmá ń ṣe dáwà tó ń ṣe pèpè lọ síbi pé káwọn èèyàn kú ní ẹbọ tẹ́nìkan yìí tó àwọn àmá tí wọ́n tún ṣe dáwà yìí wọ́n tó wá ní lọ sí ẹtìrá àmá nínú ọjà pàtàkì kan máa ṣe dáwà lọ́gbẹ́ mọ́tò kan máa ṣe dáwà bẹ̀tẹ̀ tí ń pèpè tí ṣe tọ́nu wọ́n pè mọ́tò owó aláǹtakùn àìmẹ́yẹ ló sì kàgbákọ̀ o nínú owó aláǹtakùn yìí ìwọ tó kí nìkan tó wọ aláǹtakùn bá kọ́ lójú àpẹẹrẹ burúkú ni owó aláǹtakùn wàá ra ìwé yìí kí wọ́n náà ẹwọ dáwà tí ló ń ṣe báwọn èèyàn nínú pàtà èyí ló ti fẹ́ làwọn èèyàn sì fẹ́ gbọ́ kí ẹ rántí kábà sí náà kẹ́kọ̀ọ́ ẹgbẹ́ mọ́tò ní pàtà ẹ tàwídù ẹ lọ kírun àà ah! <laughs> kálọ̀ kírun kó dáadáa lọ́wọ́ àmẹ́ni tí parí òkú ọlá ìtakùnlé wìtìwìtì wọ́n mọ̀ra wà lọ́ ìnàdí òwú ọlá nígbà tí pẹ́pẹ́ mọ̀ nọ́mbà mi ẹgbẹ́ ìyẹn máa nọ́mbà mi tẹ́ à tọ́lọ́ náà ń ah! takùn bí bá ti ń kọjá jẹ́ òun takùn ni àdámọ̀ tiẹ̀ ní bí ti bá ti ń kọjá yín takùn ẹ̀mà yóò sì máa takùn káàkiri ni bẹ́ẹ̀ bá kọjá ẹ̀ bójúkọ abẹ́ ẹ̀rí bójúkọ wàláhì bẹ́ẹ̀ bá bójúkọ wà láǹtakùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó súnmọ́ fún ọmọ kàkún àmẹ́jọ́ tó bá ti gbọ́ pé ìfojúkọ wà láǹtakùn wọ́n ti wá kárí sí àwọn burú tí ń bẹ fún wọ́n fojúkọ rẹ̀ láǹtakùn báyìí wàláhì ibi tẹ́lẹ̀ wọ́n sì polówó padà èmi ni mo dájà o èmi ni mo ṣe kí ni o òwò aláǹtakùn pé tó àfojú kò yàtí tí ń ṣe mí láyé àṣùwò aláǹtakùn òwò aláǹtakùn òwò aláǹtakùn tí ò lè má takùn jẹ́jẹ́ tiẹ̀ lọ́pẹ́ kó o bá ti kọjá àbíkọ́ takùn subhanallah ọlọ́run ó sànù wàláì wàláì àwùjọ tá a wà ní àwùjọ tá a wà ní ẹ̀dá àwọn bá jẹ wá ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá tẹ́rù lọrin lọ́yẹ kẹ́sì máa ń pariwo mu tó yẹ pé tó yẹ pé ọ̀yẹ káwọn gbèsè tàwọn yìí kẹ́ni kan wá gbé òwò aláǹ kó wá gbé ẹbọ kan kó wá gbé ìwọjà kọ́ mọ́ apariwo ẹ̀ tó lọ́nà kó sànù wa tó yíba nísì àwọn èèyàn ń pèpè lọ sí ìlànà ṣètọ́n ibi táwọn ọmọ ẹsẹ pé wọ́n ń pèpè lọ sí ìlànà ọlọ́wọ́ bá gan ibi tí wọ́n ti lè rí pèpè yẹn ṣe àwọn ẹ̀dẹ̀ lọ ń ṣe pèpè yẹn tó kọ́ lọ́nà kó sànù wa àsìkò tó kọ̀ sọ̀rọ̀ náà wà lékè yóò jẹ́ ká gbàgbọ́ yìí láì láì lọ́wọ́ yìí ọlọ́wọ́ bó sì jẹ́ ká ní àmọ̀dájú lórí ẹ̀ ká gbàgbọ́ yìí ẹ̀sìn wa Allah ìlànàbí bẹ́yẹ̀ bá ní ọba nímọ̀ nípa la ilaha illallah tó nímọ̀ nípa túmọ̀ rẹ̀ àmọ́ kọ̀ wá dá lójú bẹ́ẹ̀ kò rin rẹ̀ lórí ẹ̀mí rẹ̀ májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì yóò sí lára rẹ̀ ìsì ṣe èméjì ìsì èméjì wallahi kìí ṣe mùsùlùmí o ọlọ́ọ̀bá ni kó sànú wa o subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa tó àjẹrẹ ẹ pé mùsùlùmí náà ní àárẹ̀ wa dé sí wọn wá fi lọ sílé aláwo ibẹ̀ ní a ti ń tọ́jú ẹ̀ títí ó wá fi kú síbẹ̀ náà kú lè dájọ́ alhamdulilayi wọ́n ní èyàn tó mùsùlùmí ni láti ìpìlẹ̀ gbésí ayé rẹ̀ ó ń sẹ́sìn bàtọ́ yá láàrẹ̀ bá kọlù bàtà àárẹ̀ kọlù ní bá gbé lọ sílé babaláwo ní bá lọ ń tọ́jú ẹ̀ pé àárẹ̀ tó ń sí ọ̀yí ẹ fẹsẹ̀ ilé tọ́ ni o ilé báyìí ti kú òní kìíní o ó ti kú òlójú lásán o ẹ fẹsẹ̀ létọ̀ ọba lọ fẹsẹ̀ létọ̀ ọba ń tọ́jú ẹni babaláwo ibẹ̀ lọ dákẹ́ sí wọ́n ní kí ni porú ẹni báyìí ọ̀nà méjì la lè pín sí ọ̀nà méjèèjì ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé tó bá jẹ́ sí pé aláàárẹ̀ tí wọ́n gbé lọ sílé babaláwo yìí òun náà bá yọnu sí bẹ́ẹ̀ kan gbé òun lọ pé ìnira yìí pọ̀ o ẹ bá gbé mi àbájẹ́ ah, kí ní ọ̀rẹ́ tó bá yẹ póhun náà bá yọnu sí bẹ́ẹ̀ tó sì nímọ̀ sí pé bẹ̀rẹ̀ ń gbé òun lọ tó yọnu sí wàláhì ó kú ní kéfèrí kò ní yà lẹ́nu anábì ní inna ahadakum anábì lẹ́ni kọ̀ọ̀kan yín la hatta ma yakunu hatta ma yakunu baynahu wa baynaha illa zira'a anábì ní yọmọ wá pàṣẹ ìbọ̀ fa débi wípé àsìkò tí ó kú tí ó wà ní jẹ́nà ti súnmọ́ kojú dédé ìgbọ̀n lọ báyìí ó kàn kú ni lórí sẹ́yìn fayasbiku alayhi alkitab ní kádàrá ọba gbáwájú ẹ̀ o fẹ̀yà amẹ́lu bí amẹ́lì alìnnáà yóò bá bẹ̀rẹ̀ sí ọmọ náà fẹ́yà ní kúlùhà yóò sì kú sórí ẹ̀yọ́ wọ̀ kú sí jẹ́ sí pé ń sí tọkàntọkàn kó jẹ́ sí pé ń ṣe pẹ̀lú ikhlas kọ́lọ́wọ́ bá lékẹ́lá wá sí kíni kọ́lọ́ máa gbé kádàrà gbogbo wájú ẹ̀ àwọn àfáà ní ọ̀rọ̀ ọ̀rùn bí yẹn bá jẹ́ sí pọ́pá dúó dédé lórí ẹ̀sìn yóò kù sórí dúó dédé kí ló fà àdísì méjì sàlàyé pé fí yẹ́bùdù linnas wa àwọn ọmọ rò pé ni kò dúó dédé tẹ́lẹ̀ náà wàláì bí yẹn bá ti dúó dédé tẹ́lẹ̀ náà ibi tí ó padà kú àmọ́ fi máa yẹ́bùdú lè náà inú tó hàn síwá gbangba rẹ̀ táwà rí iṣẹ́ ọmọ jẹ́nà ní ṣe àwọn ọmọ kọ̀kọ́ rẹ̀ bẹ́yàn bá dúó déédé lórí iṣẹ́ la ilaha illallah ní kọ̀kọ́ rẹ̀ ọlọ́run ní sí lọ́nà kò ibà tó ráwọn yẹn máa ń sí hadith ìtaka àwọn yẹn máa ń sí bọ́yé tọ́ tó bá jẹ́ pé irú ẹni báyìí ọba yọnu sí pé kí wọ́n gbé òun lọ pé ibi tóun ti lè rí wòsàn náà nìyẹn tó wá kódà kò tiẹ̀ mọ́bi tó ń wà sẹ́pálá rẹ̀ mọ́ ń ba débẹ̀ tó ti pé àwọn tí wọ́n kàn àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tán súnmọ́ àwọn ní ń gbé káàkiri kódà tó nǹkan bá yajú tó bá bára rẹ̀ ń bẹ̀ inú rẹ̀ ń bàjẹ́ àmọ́ kò lè sọ ìnira yìí pọ̀ kò lè sọ lẹ́nu kò sì ní kápá nkankan tó fi wá kú síbẹ̀ tó fi wá kú síbẹ̀ wàláì mùsùlùmí ló kú o torí pọ̀kan rẹ̀ ọlọ́run bá mọ̀ pọ̀kan rẹ̀ dúró àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ ń pa ni wọ́n gbé lọ ẹ̀ ń pé kò lè ṣe nkankan mọ́ yẹ́nà fi jẹ́ pé ọlọ́run ọba ọlọ́run jẹ́ kẹ́ ọlọ́run jẹ́ láwọn tó dá lẹ́gbẹ̀ẹ́ o wàláhì làbí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá kù díẹ̀ tó kù báyìí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ní òkò bá so bá ṣe wá láwọn tó dá lẹ́gbẹ̀ẹ́ ni pé àwọn fúnra wa láti ṣiṣẹ́ lórí wọn o àwọn aláma ṣàlàyé báwọn tó wà tá a mọ̀ yí pé bí wàhálà bá dé àwọn ni àwọn ni wọ́n àwọn ni ó ṣùgbà wa ẹ́ àwọn tá a ti mọ̀ pé tí wàhálà bá dé àwọn ni ó kù wá kù ẹjẹ́ àmọ́ ṣàlàyé fún wọn dáadáa o kẹ́mà lọ kóyàn sí ibú o wàláhì láti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń wà pẹ̀lú aláàrẹ̀ wàláhì àwọn ni máa ń kó bá láàrẹ̀ tó èéfí jẹ́ kọ́pọ̀lọpọ̀ aláàrẹ̀ lọ bá ọlọ́run bá pẹ̀lú dáadáa tó bá jẹ́ pẹ́ni tó gú ẹ́ sì yé lọ bá wà pẹ̀lú aláàrẹ̀ ni kódà gbà tá aláàrẹ̀ ń sáàrẹ̀ lọ́wọ́ yá aláàrẹ̀ ó sì máa kírun aláàrẹ̀ ó sì máa gbọ́rọ̀ tawhid aláàrẹ̀ ó máa gbọ́rọ̀ ìmọ̀ ọlọ́run lọ́kàn aláàrẹ̀ ó sì torí pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tí ń tọ́sọ́ rẹ̀ dáadáa ni àbí ẹ̀kọ́ ni àmọ́ tó wá pé ní bú òun náà lọ́wọ́ pẹ̀lú aláàárẹ̀ à wàláì wàhálà òde o ẹjẹ́ jẹ́ bí sàkàwé sísà kan ó síkì ìyàwó ọ̀rẹ́ wa ni àárẹ̀ yìí wá lágbára gan àárẹ̀ yìí kò lè dìde mọ́ kò lè yíra padà kò lè ṣe gbogbo ẹ̀ àìmẹ́yẹ ọdún kan ilé ìrìn general hospital gbogbo test ni wọ́n ṣe wọ̀rí kankan tó ṣe àwọn òbí sísà yìí wọ́n wá kí fa wọ́n ké fọ́kọ wọ́n ké fún ìyàwó àwọn ọ̀gbọ́ ìyàwó ọ̀gbọ́ wọ́n ní kán ṣẹbọ wọ́n láwọn ọ̀gbà wọ́n ní kán ṣe kíní ẹ̀sùn bá wọn bí wọ́n sì padà lọ lẹ́yìn wàláì bẹ́ẹ̀ bá ní ṣe àníjẹ mọ̀mọ́ ìyàwó ṣe o wọ́n sì lọ wọ́n sì lọ sí babaláwo babaláwo wá ní kán lọ mú àkùkọ funfun kán bá kọ fún ẹ kán wá gbé wá babaláwo wá bá wọn ṣe kó pèsè tí ó ṣe sí ọ wá ní kán mú àkùkọ yìí kán wá mú lọ sórí bẹ́ẹ̀dì àwọn aláàrẹ yìí ká mẹ́jẹ ká mẹ́ lórí bẹ́ẹ̀dì wọ́n lè ní kéṣe lọ síútù o ká wá fi àkókò yìí ká fi wá ra gbogbo bẹ́ẹ̀dì yẹn ká mọ́ fi wá ra tí tí ó fi kú wàláhì àwọn ìyá ìṣìṣe tó ti bẹ́ẹ̀ aláàrẹ ọ̀gbárí o tó yẹ báyìí nìsín ẹ̀wù ẹ̀bọ tí ẹ bá wá ṣe wípé obìnrin yìí bá lọ́kọ tó dáa tó dúró tì àìmọye nǹkan náà gbé wá fún lọ síútù ọkọ̀ orí kọ̀ mọ́ ọkọ̀ ọkọ̀ gbá ni tẹ́lí tó bá ti lè kọjá báyìí ẹ̀yẹ fẹ́ẹ̀sì ni ó sì bá jọ kejì tó bá ti lè kọ́ bá ti lè kọ́ bá ti lè gbé bá ti lè pẹ̀yìn náà báyìí ọkọ̀ ó sì rọra gbé bá ṣe gbé wá lódìdí náà ẹ yọ́lọ̀ fi ti kézárì fún kézárì yọ́lọ̀ sọ́sẹ́ yìí fẹ́ẹ̀sì ni ṣùkọ́lọ̀ kó sànà wa tó ló fi jẹ́ pé bẹ́yẹn bá ń sàárẹ̀ kọ́lọ̀ tí wọ́n á sin sílé àràárọ̀ wọn lọ ń sábà fún ìyá yìí òun wọn á kólẹ̀ yóò àwọn ọ̀dọ́rọ̀ òun á sáájú ní ìgbé kẹ̀kẹ́ wáyé débi ọmọ lóde òde ọ̀sàdúrà fún yá ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ó sì ń sàdúrà fún yá ẹ̀ tó dá lẹ́láàárọ̀ kó tó bá jí ewé àpòtì ẹ̀kúnlẹ̀ gbé ó sàdúrà fún nọ́mbà tó lọ bí sàárè. sẹ́rí ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn sàdúrà fún yá àti kéèyàn tọrọ àdúrà lọ́dọ̀ ìyá wọ́n ní èyàn kan tí ìyá rẹ̀ kú ó wá sí ìyá rẹ̀ sílé gbà tó wá sí sílé tó bá ti wá di láàárọ̀ láàárọ̀ yóò wá lọ síbi sàárè ìyá yóò wá lọ kúnlẹ̀ sí ẹni ìyá àtúfẹ́ jáde lónìí o yóò jú mi ṣe ìyá o ìyá dákun o mẹ́jẹ̀ kí n ṣe kíní o mọ́sàgbọ́ bùkátà mi

bàtà níbi wá débẹ̀ tí ó bẹ lọ́hun pẹ́kọ́ náà bá forí jẹ́ àà ah, ọlọ́ni ó mọ́ bẹ lọ́hun yóò ìyá rẹ̀ kú mùsùlùmí o àdìsí tọ́lọ́ láfi àdọ́wà ní sọ́yún mùsùlùmí o ṣe bá ìdísí ó túnbà sí pé yẹn lè bẹ lọ́hun fún yáyẹ tó bá jẹ́ pé mùsùlùmí ló kúlé lórí kí yẹn lọ sàdúrà àmọ́ kí yẹn wá lọ bí sáré kọ́ máa lọ bẹ kọ́ máa lọ tọrọ nǹkan lọ́dẹ tó wà nù sáré ẹbọ ìmáàmù ní pé kátàmọ́lẹ̀ sí àyà tí ọlọ́run bá lè sọ bóyá nínú sọ́ọ̀tì nìsáà ni tí màá gbàgbé ọlọ́run ní wà máa gbogbo tó bá báyàn ní dáadáa dáadáa tó bá ṣẹlẹ̀ sí yàn ìyẹn bímọ ni o ìyẹn rí jẹ ni o ìyẹn lálàáfíà ní gbogbo látọ̀dọ̀ ọlọ́run bá ti wà ọlọ́run bá wá ní àmá ìdá tó bá wá ṣẹlẹ̀ sí ọ aburú tó bá ṣẹlẹ̀ sí ọ pàmì nafsik látọ̀dọ̀ rẹ ló ti ṣẹlẹ̀ ìwọ ló fà ìwọ àtọ̀dọ̀ rẹ ló ti wá so wọ́n ní parí ayà yẹn ọlọ́run kẹ́kọ́ sọ pé gbogbo ẹ̀ náà kullu min indillah gbogbo ẹ̀ náà àtọ̀dọ̀ náà bá náà ní ti wá wọ́n ní ayà yìí báwo la yẹ fẹ́ yanjú ẹ̀ náà ayà yìí ó jẹ́ àtọ́jú pé ó sábà máa ń dàrú

òun ni pé aburú tó bá báyàn tó bá báyàn àtọ̀dọ̀ Ọlọ́run ọba náà ló ti wá àmọ́ látara sí ọwọ́ rẹ tó ṣe so ní túmọ̀ sí pé family indi látọ̀dọ̀ rẹ nítorí iṣẹ́ tó ṣe òun ló fà ló fi jẹ́ sí pé Ọlọ́run ọba àlejò láti fi aburú ìránṣẹ́ sí ọ ọ̀dọ̀ náà ni ó ti wá bẹ́ẹ̀ tí wọ́n ló kun fá rẹ̀ wọ́n ló so fá rẹ̀ pẹ̀lú iṣẹ́ tó ṣe lọ́lọ́run ọba àlejò láti jókòó yìí wá mẹ́ pé ọlọ́run bá jẹ́ pé yọ wípé nínú àyà mi ọlọ́ni walau yu'akhidhullahu walau yu'akhidhullahu an-nasa bikulli ma kasabu ọlọ́ni tó bá jẹ́ pé gbogbo táwọn èèyàn ṣe láburú lòun fẹ́ fi máa gbá àwọn mọ́tò fẹ́ fi máa jẹ wọ́n yà ni ma taraka ala dhahriha min dabba ọlọ́ni wọn ọba ti sẹ́ ẹ̀nẹ̀ kẹ́kẹ́ kù lórí ilẹ̀ mọ́ gbogbo wọ́n máa ń ṣe àmójúkú ọ̀pọ̀lọpọ̀ ìdá ayé lọ́wọ́ bá lè lórí òfin ti pa irun tán tó ayà yìí ti pé wá yí pé aburú tó bá bá yẹn àtọ̀dọ́ lọ́wọ́ bá náà ló ti wá àmọ́ ìwọ ló fà á ìwọ ni sábàbí rẹ̀ tó eléyìí báyìí náà ń pè ní pé kéèyàn fi iṣẹ́ tì sọ́dẹ̀ tó ṣe sábàbí iṣẹ́ pé torí pé wọ́n ló ṣe sábàbí rẹ̀ fún bí àpẹẹrẹ ń sìn tí a bá rí ẹ̀ka nísìn tí ọba bá pa á ìta sọ ní pé tánọ́pa ó ní ọba lọ́pa àbẹ́ẹ̀kọ́ ni wàfíìlì hakíkọ̀ kìí sí ọba gẹ́gẹ́ ló fi dàgé lórí o àwọn panipani ọba àwọn lọ́pa bẹ̀tí nígbà tó yẹ pé ọba ló ṣe sábàbí pípa rẹ̀ ọ̀dọ́ ọba sì ní ìpàṣẹ pípa ti wá ta ni wọ́n lọ́pa jẹ̀mọ́ra wọ́n lọ ọba lọ́pa ṣe ní báyìí ó ní pé kásì rọ́bùtù ẹni pé ká lẹ ká so iṣẹ́ papọ̀ mẹ́ni tó ṣe sábàbí iṣẹ́ ẹ̀tí ọ̀dẹ̀ sàn kìí ṣe òkèkè ló ti sẹ́yẹ bẹ̀rẹ̀ tó kún ló ti sábà bí rẹ̀ àwọn asàpìtì sẹ́yẹ sọ́dọ̀ rẹ̀ àwọn ní kíní kan wọ́n ní à wọ́n ní Buhari ti da ọ̀nà ẹ̀rọ kò sí Buhari lọ́dà ẹni pé Buhari kọ́ lọ Buhari kọ́ ni kọ̀ǹtrátọ̀ kì í da ọ̀nà bẹ́t ta ló ní kí wọ́n dà ẹ̀hẹ́n ó wà ní à kódà Buhari ti ṣe náà Buhari ti ṣe kíní àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìjọba náà tó sọ pé lágbájá ló ṣe kíní yìí bẹ̀t kìí ṣe òun kankan ló ṣe àmọ́ ìgbà tó ẹ pé òun ló ṣe sábà bí ṣíṣe rẹ̀ so irú ẹ̀ náà ni pé ọmọ èèyàn tó ṣe sábà bí kí a jẹ́ ọlọ́run bá nìkan wá fi ṣe pé ìtò ṣe ìwọ ló ṣe sábà bí ọlọ́run bá nìkan yìí fi tọ́ sọ́dọ̀ rẹ̀ àmọ́dọ̀ ọlọ́run ní nǹkan yóò ṣe kíni òun ni ó ti wá so nǹkan tọ́lọ̀ bá nìkan sọ ní Allahu a'lam subhanaka Allahumma wa bihamdik ashhadu la ilaha illa ant astaghfiruka wa